الله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إكرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيدا أما بعد فاتقوا الله يا عباد الله يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن من الانحرافات الخطيرة التي بدأت تنتشر هذه الأيام الدعوة إلى وحدة الأديان التقارب بينها والتي سميت أخيرا بحوار الأديان تلبيسا وتزويرا وقد انطلت على بعض المسلمين فصاروا ينادون أن الإسلام دين السلام والوئام فصار بعض المسلمين يعظم أئمة الكفر ويتآخون معهم ومع ظهور بطلان هذه الدعوة قد راجت على عامة المسلمين وكيف لا تروج مع ابتعاد المسلمين على تعلم الكتاب والسنة وتعلم العقيدة الصحيحة وكيف لا تنطلي عليهم وقد جعل الإعلام الماسوني مرجعا ذلكم الإعلام الذي يجعل الضلال والكفر حقا وإيمانا والجهاد عنفا وإرهابا والرقص والخلاعة فنا وذوقا عباد الله ولخطورة هذه الدعوة على عقيدة المسلمين ونصيحة ومحبة لهم وقياما بما أوجب الله تعالى لا بد من وقفات ما هذه الدعوة الآثمة أصبحت مرام اللهم صل على pẹ̀lú mọ̀nà àti ẹ̀sìn òdodo ọlọ́run sì lè fún ní àtìlẹ́yìn kó borí gbogbo àwọn ẹ̀sìn yányán ọlọ́run tó ní olùjẹ́rìí òun jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jọ lódodo àyàfi ọlọ́run ọ̀kan tún ní ọlọ́run ọba yìí kò sí orogún fún ní ìjẹ́rìí tá a fi rinlẹ̀ tá a ń ṣe ọlọ́run ọba lọ́kàn pẹ̀lú ẹ̀ mo sì ń jẹ́rìí pé anabi wa Muhammad ẹ̀rọ ọlọ́run ọba ní ìṣe òjíṣẹ́ rẹ̀ ní ìṣe ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá anabi ọlọ́run kọ́ máa bá wọn ará ilé rẹ̀ ní ìkẹ́ tó pọ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹ̀lẹ́kẹ́ ọlá ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀fáyà ọlọ́run nípa ọba ìfáyà rẹ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ jáde láyé àyàfi kẹ́ ẹ ju ọdún tẹ́lẹ̀ fọlọ́run kẹ́ ẹ kú lẹ́ni tí ó gbá fà fọlọ́run ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú ìyẹgẹrẹ èyí tó ti kó léwu tọ́bẹ̀rẹ̀ sí ní pọ́nká láwọn àkókò tá a wà yìí òun náà ní ìpèpè lọ síbi ìsọ gbogbo ẹ̀sìn lẹ́yọ̀ kan tí wọ́n ń pè ní muswan muslim christian traditional worshipers association ká sọ yìí pé ọ̀kan ní gbogbo ẹ̀sìn ayé wọ́n yẹ kí wọ́n lè súnmọ́ra wọn wọ́n tún bẹ̀rẹ̀ sí ní pé nísìnyí níparí pé àní kọ́rọ̀ máa pa gbogbo àwọn ẹlẹ́sìn papọ̀ ẹ̀rí ìpèsè búburú yìí ó ti jẹ́ nǹkan tọrọ lu apá kan àwọn mùsùlùmí débi pé ohun tí wọ́n wá ń padà gbélé lórí wọ́n máa ní sẹ́rí Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ṣọ̀kan ni ọwọ́ adé ní ife ọ̀pọ̀lọpọ̀ apá kan àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ tàtàrà àwọn ẹni tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn ẹ̀bọ bíi kí wọ́n máa pàtàkì pásọ̀ àbí ẹni tó jẹ́ baba nímọ̀lẹ̀ wọ́n lọ mọ̀ yálà ọjọ́ jẹ́ pé ádámọ̀ náà lọ́jọ́ bí gbogbo wa àti Hawa ẹ̀rí pẹ̀lú bí pèpè burúkú yìí bó ṣe di ohun tó ń hàn láwùjọ wa tó ti wú ara ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kó tiẹ̀ sí ní kó sára mùsùlùmí nígbà òjá ti pín púpọ̀ lára mùsùlùmí sìn àjìnà sí ẹ̀kọ́ ẹ̀sìn. àmọ́ nípa Al-Qur'an ẹni tó ké nù wa kọmọdúnwà àjìnà sí ẹ̀kọ́ ẹ̀sìn àmọ́ nípa súnà nẹ́bí sallallahu alaihi wa sallam ẹlòmíì ti ẹ̀lérò pé o ti ń jẹ́ súnà ìkòrókù tí sòkòtò àti gbogbo ẹ̀kọ́ ọmọ ọ̀làkí náà ó ti nínú súnà nẹ́bí tó ti jáde pé òun ti ń jẹ́ súnà òun náà ní islam òun ti ń jẹ́ islam òun náà ní súnà èèyàn gbọ́dọ̀ bí mùsùlùmí lòun kọ́ lòun ẹ̀dá lò súnà ọ̀pààrọ̀ ni lọ́ba wí bẹ́ẹ̀ èèyàn ti gbọ́dọ̀ sọ pé òun ṣe súnà ọ̀sọ pé òun ṣe mùsùlùmí tó òun tó jẹ́ kí dáwà yìí kọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ìpèpè lọ síbi pé àní àlàáfíà ní islam wa torí bẹ́ẹ̀ kiri yó àti mùsùlùmí àtàwọn babalóòsà ọyọ ká lè jọba sọmọ ọyọ ká máa jọ sàtìpọ eléyìí wọlé rárá sára àwọn mùsùlùmí nípa jíjìnà sí kíkọ àkídà tó lálàáfíà ẹ̀rí àti ìwòkú oníkálukú wa wò tòṣe kí àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n gbé kalẹ̀ àwọn ìwòkú wòyí irun tó jẹ́ dọ́làl tó jẹ́ ìsìnà tó jẹ́ àìnígbàgbọ́ yóò máa pè é lódodo àti kí imáàlì fún wa irun tí ń jẹ́ jihad yóò ya fọ́tò rẹ̀ yóò ní ìrè háàfù ní ìmọ̀ àṣẹrùbá ní ìmọ̀ àṣẹrùbá yé ni. bákan náà ijó àti ìmọ̀ awọ ìwo kú ò yóò ní ìlànà ní èèyàn kan nímọ̀ nípa ohun tó ní ti pẹ̀lú tẹ̀síwájú ayé ni ẹ̀yàn ń yan ọlọ́run ọba fún líléwu tí ìpèpè burúkú ti ń bẹ láwùjọ wa yìí tó léwu lórí àdéhùn àwọn mùsùlùmí àti pé láti sinà sí hà kìlọ̀kìlọ̀ ìdí fífáwádà jẹ́ àti nífẹ̀ẹ́ sí nífẹ̀ẹ́ sí wa àti láti lè dúró pẹ̀lú bí ọlọ́run ọba àlejò ọlá kò sí lọ́rùn ẹ̀yẹ lórí àwa mùsùlùmí a ní àwọn alámọ̀rí bíi mẹ́wàá sàdá àmúwá fún wa alákọ̀ọ́kọ́ nù ẹ̀ ẹ̀yẹ ń sọ̀rọ̀ a gbọ́dọ̀ ti kọ́ lọ yí wa wípé nínú ìpìlẹ̀ àdéhùn Islam òun ni pé kò sí ẹ̀sùn kankan tọ́lẹ́tọ̀ọ́ láti tún máa ṣe mọ́ lórílẹ̀ ju ẹ̀sìn Islam lọ àrí fọlọ́wọ́n ọba àdìkẹ́ ọlọ́nà lọ́sọ̀ bẹ́ẹ̀ yìí pé iná dínà ìdá lọ́ọ̀lì islam dájú ẹ̀sìn kan náà sí ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba òun náà ní islam ọlọ́wọ́n tún sọ nínú áyà mi wípé wọ́n mọ̀ ìyẹn fúta òye wáyọ̀ ní islam dínà pé ẹnì yóò tọ́ba tún lọ wá ẹ̀sìn mi ìyọ́ tọ́yàtọ̀ sí islam tọ́wá ní náà ló wọ́n máa fi lẹ́sìn ọlọ́wọ́n fáwọn amílùkà àfẹ́rọ̀ nínú ẹ̀kọ́ tìrì ó dẹ̀ sì máa pàdánù nígbà tó bá dijọ́ gbèdà lọ́kẹ́yà wọn. ẹ̀rí nínú àjọ kẹwàá agbọ́dọ̀ jẹ́ ọlọ́yin wa gbígbésẹ̀ ẹlẹ́sìn Islam yìí òun máa lọ parí lọ parí gbogbo ẹ̀ ó sì ti pa gbogbo àwọn ẹ̀sìn yòókù rẹ̀ bẹ́ẹ̀sì kaba jẹ̀ ti wá sáájú rẹ̀ kò sí mọ́ nígbà tá a nẹ́bi sallallahu alaihi wasallam lóbi káfíìrì pé kọ wọlé kásọ wípé mùsùlùmí kírísítẹ̀nì àtàwọn tó ń bọ́gí bọ́pẹ́ ọyọ kí wọ́n ní àjọṣepọ̀ àwọn ọ̀gá làwọn dálẹ̀ wọ́n ti padà kú lẹ́yìn sí ọ. wípé ibi táwọn sì ń lọ àwọn fẹ́ kọjá sí wípé tọ́ba dijọ́ ọdún léyà àwọn lèmọ́mù mọ́sálásí wọ́n lọ sọ́dọ̀ pásítọ̀ wọ́n wọlé tì í wọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ táwọn náà bá ń ṣe kérésì tí wọ́n máa ń ṣe ìwọ́de tó máa ń ṣe yẹn àwọn náà wọlé fìlì máa mú òun náà ni wọ́n ṣe síbẹ̀ ló ṣe pé wọ́n gba sóró wọ́n gbẹ̀wà igun wọ́n gba gbogbo àwọn nǹkan yẹn wípé àlàáfíà onísàmù gbẹ̀yẹ̀ sí wàlọ́ọ̀lì onígbòrú lélẹ́yìn ọ̀rọ̀ kejì òun ni pété ọlọ́run ọba subhanahu wa ta'ala ti ṣe al òun ló ọlọ́run ọba sọ́nà àná alákọ̀ọ́lẹ́ pé wà á zanna ilé ìkàlì kìtà bàbí ọ̀pẹ́ mùsàdìkọ́n ní ma bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn ìmìnà kìtà ọlọ́run ní asọ̀kalẹ̀ fún ọ̀yà nẹ́bí tí wàá náà ti ṣe àlùkùránì pẹ̀lú òdodo ó ń pè lódodo ohun tó ti ṣáájú rẹ̀ nínú tíra bákan náà àlùkùránì nìyí ó tún wáá jẹ mùháìmínà àlẹ́ ọjà àríwá rẹ̀ lórí gbogbo àwọn tíra tó ti wá ọlọ́wọ́n bá ní torí bẹ́ẹ̀ fàtó mbẹ́yìnà òbímọ àǹzọ̀lọ́lọ́ ìwọ́n tọ́lọ́ ń sọ kalẹ̀ òun ni kò máa fi ṣèdájọ́ láàrin gbogbo àwọn èèyàn kọ́lá tẹ̀tẹ̀rẹ̀ àhùwà àhùn àmàjà àgàmìnà àp wọ́n sọ̀rọ̀ tẹ̀lé wọn nípa òtítọ́ èyí tó ní kó ti wá dé bá ọ. ẹlẹ́ẹ̀kejì àbí ẹlẹ́ẹ̀kẹta nínú àlámọ̀rí tá mú òun ni bí àlòkè dandan tá a nígbàgbọ́ ìgbésẹ̀ rí àtàwọ̀rọ̀ ìyẹn má jẹ̀mú láéláé àti ìdíyẹ tọ́ǹpẹ̀ ní má jẹ̀mú tuntun àtàwọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá àlekẹ́rọ́ sọ̀kalẹ̀ fún anabi musa aleyhi salatu salam àti ìdíyẹ tọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ fún anabi isa aleyhi salatu salam wàhálà anabi yìnyínà tíra méjèèjì yìí wọ́n ti parẹ́ pẹ̀lú alukur'an bákan náà tíra méjèèjì yìí àyípadà ti dénú rẹ̀. ipa rọ̀sí nínú rẹ̀ àlébí bẹ́ẹ̀ àyọkúrò bẹ́ẹ̀ ọlọ́run ọba àlejò ọlọ́fún wa lóore ní inú àlùkò ága alákọ̀ọ́lé ọlọ́run ọba ní tọ́bìmọ̀ dákùnrin ní mísà àkọ́mọ̀ ọlọ́run nítorí pé àwọn ènìyàn àwọn bàkàtà bíyà àwọn tí wọ́n láwọn ń àwọn ànẹ́bí tó ti lọ ni wọ́n tú láàánú waja'alna qulubahum qasiyatan àwọn adìkọ́kẹ́ wọn lè nínú wà tí wọ́n wá ń gbà kọ́kẹ́ wọn lè kẹ́kẹ́ kátá yuharrifuna al-kalima an mawadi'ihi wọ́n bẹ̀rẹ̀ sí ní yí ọ̀rọ̀ ọlọ́run kó o láàyè ọlọ́run bá gbé sí. ọlọ́run tó tọ́jú áyà mi ìfẹ́ fawailun lilladhina yaktubuna al-kitaba bi'aydihim. àní ìgbé òtùkẹ́nu náà ìjà mẹ́mọ̀ kó máa jẹ́ ti àwọn tí wọ́n fi ọwọ́ ara wọn kọtíra tí wọ́n ń sọ fọ́tọ̀ ọlọ́run bá lọ sí wa láti lè fi ọ̀rọ̀ sí wọn ọ̀rọ̀ sí wọn tí wọ́n fi pààrọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀rí ọlọ́run ọba sọ wípé àní sọ̀wọ́ ìlú ńlá omi mọ̀ ẹ̀kẹ́ta bá ti àyèlè yìí ègbé kọ́ba jẹ́ sí wọn pẹ̀lú ohun tí wọ́n fọwọ́ ara wọn fọ yẹn sọ̀wọ́ ìlú ńlá omi mọ̀ jẹ́ sí wọn ìdí tí wọ́n fi ń kójọ pẹ̀lú ẹ̀ ègbé máa jẹ́ sí wọn nítorí bẹ́ẹ̀ yẹn ní ọ̀bà bóyá àtàwọ̀rọ̀ ni ìyẹn má jẹ̀ wọ láéláé àbí ìjìlù ni nkẹ́kẹ́ bá fẹ́ tọ́lá láàbíà ní bẹ́ẹ̀ ká gbà yìí pé wọ́n ti di ohun tá a parẹ́ pẹ̀lú ẹ̀sìn Islam ẹ̀rí. ní ohun tó bá yàtọ̀ sí ibi ọ̀bá lálàáfíà fẹ́ ká má dara wa láàbù wọ́n ti yí ipò wọ́n dẹ̀ ti ṣéǹjì ẹ̀ àti kó rinlẹ̀ látọ̀tà níbi sallallahu alaihi wasallam ibi òbínú nígbà tó rí afáwà rọ̀rọ̀ radiyallahu ta'ala anhu wa arda tó mú afẹ́ ìwé kan lọ́wọ́ nínú àtọ̀rọ̀ ìyẹn má jẹ́ mú láéláé ọwọ́ àpò fún pé ìrẹ̀ ọmọ tó o tún ṣe iyèméjì ni tó o ṣe iyèméjì sí ohun tọ́lọ́wọ́ ọba àlejò ọláfẹ́rẹ́ mi ni mo mú kíní yìí wá ní wọ́n mọ́ tóní tóní tí o sì kẹ̀kẹ́ tó lù ú pọ̀ jẹ́ sọ fún ọ tọ́ba ti di arákùnrin ní Musa alayhi salatu wassalam tọ́ba wà láyé ni. kò sígbà láàyè fún àtikọ́ tẹ̀lé mi àtẹ́lẹ̀ kí láwọn aṣọ yìí pa fẹ́ máa dàbọ̀ sáàdì ẹjẹ́ àjọ ọjọ́ gbogbo ẹ̀kọ́ àlàáfíà ní Islam ń pèpè sí àtẹ̀yẹyẹ lélẹ̀ yẹn ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹ́ nínú ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ dì mú òun ni fi ń pèlè mùsùlùmí òun ni fi agbọ́dọ̀ anẹ́bí Muhammad nínú yín walakin rasulullah ṣùgbọ́n ti ṣe ọlọ́run ọba ni wọ̀ká àtàmọ̀nàbì yìí òun ló ti parí àwọn ànábì ọlọ́ nípa bẹ́ẹ̀ tí ó máa yé wa yí pé ọ̀sẹ̀ fún òjíṣẹ́ kankan tó fi dandan ká tẹ̀lé mọ́ lórílẹ̀ ayé àyàfi ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bọ́lọ́run ọba àlejò ọlọ́run nígbà tá a gba àlùkáwà ní àwọn ànábì ọlọ́run nínú síra wà hikima tó ń mẹjẹ ẹsùn rọ̀sọ́ọ́lù mọ́tòdìkù lẹ́yìn ìgbà yẹn rẹ́sẹ̀ wá ta yín tó yẹ pé ń pè lódodo ohun tí ń bẹ pẹ̀lú yín àlùkáwà ní dàgbà lọ́wọ́ yín náà ní pé làtó mìínú nẹ́bí káànẹ́bí yẹn bá dé ẹ láti gbà á gbọ́ ẹ ń sàtìlẹ́yìn fún ẹ̀rí ọlọ́run ọba àdìgbà láti fi àkàrọ̀ ṣé wọ́n ti wí ìrìnàjò ẹ̀ bu ọ́dún tẹ́ ẹ gbà á gbogbo àwọn àtẹ́bí ọlọ́run ọlọ́run wí bẹ́ẹ̀ fún tẹ́ ẹ gbà á tẹ́ ẹ gbà lùkáwà níyẹn ọlọ́run bá wa sọ yìí pé nígbà wọn láwọn o wà á ní kó mi náà jẹ́rìí yín pé bẹ́ẹ̀ kódà sọ́lá tọ́ba dé torí nínú gbàgbọ́ àwọn mùsùlùmí lọ́gbọ́dọ̀ wà yípa nẹ́kẹ̀ Ìsá alayhi salatu wassalam ó dẹ̀sí máa padà wá nígbẹ̀yìn ayé tọ́ba dé gan-an tọ́ba padà sọ̀kalẹ̀ ẹjọ́ yẹn yọ́ọ́ tẹ̀ láńlẹ́bí wa Muhammadu ni sallallahu alayhi wa sallam kódà ewu tí ó fi ṣe ìdájọ́ òfin táǹdẹ́bì fi lélẹ̀ ni ó fi ṣe ìdájọ́ ìbá nẹ́bí sọ́lọ́ àfẹ́lámùsọ́fẹ́ kí ó fi kí tọ́ba dé yọ́ọ́ pẹ́lẹ́dẹ̀ yọ́ọ́ rún àwọn ẹni tó bá dẹ̀ ti fi islam lọ ibi ẹgbẹ́ islam tí wọn ò bá ti gbà báyìí wọn ò fi kú sí fàjẹ́ ni. wọ́n fi ẹ̀ pé iṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá sọ pé yọ̀wọ́ á sì yẹn àlejò sọ̀sọ́lá inú inú ìlànà rẹ̀ lọ́wọ́ ọ sọ pé ó ti sọ ọsẹ́ tí ó sì ó fi ẹ̀ pé kò ní mú ìlànà tuntun wá. sọ nípa bẹ́ẹ̀ ajá sí pé gbogbo àwọn yahood àtàwọn nẹ̀sọ́rọ́ apáwọn láti ẹ̀ ọlọ́run ọba sọ fún wa nígbà tó àárọ̀ ọlọ́run ní alẹ́dínlẹ́ yẹn tẹ̀lé ọ̀hún rọ̀ṣúlá nàbí yẹn fúnmi àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ lọ́jà nẹ́bí lọ́jọ́ kó lè kọ́ àbí ó lè ka ìhun tó bá ìmọ̀ kó lè kọ́. alẹ́dínlẹ́ yẹn jìdó náà wọ́n tó bá nàá ń fi tọ̀rọ̀ tó ṣe wípé wọ́n rí àkọọ́lẹ̀ pé káwọn tẹ̀lé e yẹn nínú àtọ̀rọ̀ májẹ̀mú láéláé wal injil tí wọ́n gbé ní báyìbùlù. ẹ̀rí ọ̀rọ̀ karùn-ún ni pé nínú ìpìlẹ̀ àdéhùn Islam agbọ́dọ̀ jẹ́ ọlọ́yé wáyé pé gbígbà nẹ́bí dìde tọ́lọ́run gbé e dìde amatulinas gbogbo ayé lọ́lọ́run rẹ sí pé kó jíṣẹ́ fún mùsùlùmí nìkan gbogbo ilé ayé tábàtí wàá sọ wípé afẹ́fẹ́ ìdìdàn kan káwọn sọ pé àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn kìrìsẹ́nì àti mọ́ ti jọ ọmọ ìyá rẹ ẹni tí òkìrun ẹgbẹ́ àwọn ọmọ ìyá wa náà táwọn náà tún bọ́ jìbọ̀ pé a ọlọ́run kẹ́lẹ́ gbogbo wa gbé wa lọ́ọ̀yì àti ọlọ́run kẹ̀kẹ́ náà. àwọn yìí ló gbé lọ́mọ ìyá rẹ̀ yẹn ọ̀sẹ̀ kọ́ ni wọ́n torí wọ́n fi ànẹ́bẹ̀ yìí sálọmọ ọlọ́run ọ̀sẹ̀ bọ́ sílẹ̀ tó bá fi ànẹ́bẹ̀ yìí sálọmọ ọlọ́run ọ̀sẹ̀ bọ́lẹ̀ tí bá fi ànẹ́bẹ̀ yìí sálẹ̀ ọlọ́run sísọ wípé jésù jésù ṣe kí ní báyìí fóun ó sọ gbogbo ohun tí ó sọ tó ní orúkọ jésù kí nǹkan báyìí kó rí báyìí ọ̀sẹ̀ bọ́lẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ kò síyàtọ̀ láàrin rẹ̀ sẹ́ni tó jẹ́ bọ́gí bọ̀fẹ́ ọmọ àzọ fọmọ ẹ̀yà rẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́ọ̀kàrú tí ó fi yé wa yín pé àníṣe gbogbo ẹni tó jẹ́ bọ́gí bọ̀fẹ́ àtẹ̀sí gbé lórúkọ Jésù gbígbé àtẹ̀sí àtẹ́bí ìdílé tọ́lọ́run pé dìde gbogbo ẹ̀ ọlọ́run rẹ̀ sí ọlọ́run ní ààrẹ rẹ̀ àtẹ́bí nílẹ̀ ká pátálì náà gbogbo ẹ̀ láàrin ọtí tí wọ́n ti ṣe rere tí wọ́n ti lọ́wọ́ ọba nìkan wọ́n rí àlùjánnà wọ́n lè fi hàn kó o sì tún jẹ́ olùkilẹ̀ olùkilọ̀ wípé ẹni yóò tọ́ bá yá pa ìlànà tó mú wa wọ́n jìyà wọ́n lè fi ní akitaro nẹ́ẹ̀sì láì àlàbò ṣùgbọ́n kò yé bí gbọ́ngàn àwọn èèyàn ọlọ́run tún sọ tó áyà mi ibi ẹ̀dá àtẹ́bí sọ fún gbogbo ẹ̀yẹ yẹ̀yẹ́yẹ́ ìdí rasulullah ilé ìkó jẹ̀mí à àdéhùn ẹ̀ ń sẹ́ ọlọ́run ni mo jẹ́ ti gbogbo yín lápapọ̀ ọmọ ìfẹ́ náà bá sọ pé kẹ̀kẹ́ lẹ́yìn gbogbo ẹ̀sìn ti ń bẹ láyé sáàpì wọn fún wọn wá gba ìsìlámù àní pé wọn torí bẹ́ẹ̀ ká sọ́ra wọ́n tó bó ní lọ́lọ́ ìjẹ̀mí ayé àlùmínú sáàlẹ̀ tuntun الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه عباد الله اتقوا الله تبارك وتعالى ومن الوقفات التي نقف نقف ضد الدعوة إلى وحدة الأديان لأنه أرى إليك فقط إليك في عصر دولوريس láti fi sọ fún wa wípé ìpèpè bíburú òun ní ìpèpè tó sọ pé ìkankan náà ń gbogbo ẹ ọlọ́run kan náà là ń pè ọ̀rọ̀ kẹfà òun ní pé ó pin dandan kí mùsùlùmí ó ní adìẹ ọkàn pé gbogbo ẹni tí ọba ti wọnú islam báyìí kèfè rí ni o gbogbo ẹni tí ọba ti kírun kèfè rí ni o àwọn náà ni wọ́n ń pè ń pè ẹ̀dá ọlọ́run ní ọlọ́run ló ń pè ẹni tí bá dẹ̀ ń ẹ̀dá ọlọ́run kékeré ẹni yẹn tí ọwọ́ ní sáwọn ọba àjẹ jù ọba àjẹ ọba àjẹ yàtọ̀ síbẹ̀ kékeré ni. a ti gbọ́dọ̀ pé kékeré a gbọ́dọ̀ mọ̀ kọ́ta ọlọ́run a gbọ́dọ̀ mọ̀ kó ọ̀tá òṣìṣẹ́ ọlọ́run ọ̀tá ni àti ife máa ní ọlọ́run ní làmúyẹ́kùn ní lẹ́bí ní kàtàrú ní àhìlẹ́lì kìtàbí wà ní mọ̀ṣirìkì mọ̀fàkìnà hàtà tààtì àkùnrin bàjìnà bàjìnà ọlọ́run bá sọ wípé àwọn aláìní gbàgbọ́ nínú àwọn tí wọ́n ní tẹ́lá àtàwọn ọ̀ṣẹ́ bọ̀ wọn ò yẹ wọn ògbó lórí wọn wà sálàyé tí wọ́n bá wọn nítẹ̀síwájú nínú súra yẹn ọlọ́run ní ìnlẹ̀lẹ́dì ní kàtàrú ọ̀pọ̀ àwọn pọ̀ min ahlil kitab àti bẹ́ẹ̀nu àwọn tí ò ní gbàgbọ́ wọ́n ní tí wọ́n wọ̀ ní gbàgbọ́ àwọn ẹbí wọn sọ pé ọlọ́run kẹlẹ́ là á jọ ń pè é àjọ ọlọ́run kẹkẹlẹ́ dájọ́jú àwọn ẹni tí wọ́n jálá ìní gbàgbọ́ min ahlil kitab wal mushrikin nínú àwọn tó ń ní tíra àtàwọn ọ̀sẹ̀ bọ ọlọ́run ní sí náírì jahannam ẹlẹ́dàá rẹ̀ sọ bẹ́ẹ̀ o ó nínú náírì jahannam ni wọ́n máa wà ọ́ọ́lì wọ́n dẹ̀ sì máa gbére sínú ẹ̀ ọlọ́run láwọn ẹni ẹ̀ṣọ́rò lè bàrí ìjà ni wọ́n ẹ̀dákẹ́dá ni wọ́n ẹ̀rí kí ni wàá lẹ̀sẹ̀ tí wọ́n tẹ̀ sọ́rọ̀ wọn kiri bẹ́ẹ̀ ẹ̀ wá wọn yẹ̀wú dí ni nígbà wọn ọmọ bíi sí mi léke sédèké sí wa wọn bá lọmọ ọlọ́run ẹ̀ wá wọn kọrin yó àwọn bá ní ànábì yìí sá alẹ́ sọlá dọ̀sọlá nípa kó níyà kó ní bàbá wọ́n gbàgbé pé ádámọ̀ tó lágbára jù yẹn lọ ádámọ̀ ní bàbá kò níyà yèèpẹ̀ ló gbé inú yèèpẹ̀ ló ti dẹ̀dá ṣe ọlọ́run ti fi ṣẹ̀dá wọ́n gbàgbé yẹn tọ́lọ̀ ń dẹ́sọ̀ wípé nínú masala Ìsá kàmásálì ádámà kọ́lákọ́kù ìkọ́rọ́ọ̀lì tún bọ̀ kọ́lá lẹ́hu kún fàyẹ̀kù kí ni jọyìn lójú kí ìjọba bẹ́ẹ̀ jọyìn lójú ìsádáàbù yẹn lọ́yẹ̀ kó lágbára jù ọlọ́run ti tẹ́ra àfẹ́ra níbi Ìsá tó pàtàkì lẹ́nu yẹn lórí kó gbẹ fọ́táwù yẹn ń ṣe láyé pẹ̀lú nǹkan ọba ní ọyẹ kó lè ló sa ọ lọ́yìn kọ́ ọba ẹ̀yọ̀kẹ́ ni wọ́n máa ń bí. bẹ́ẹ̀ náà wà ní sàtẹ́bí ẹ̀yìn sá ní sọlá sọ sára mi iye tí wà tọkùnrin ò ní fẹ́ tí ó sì lóye tí ó bímọ. ọba ní ẹ má wò lè já aláwọ̀ ọlọ́run gẹ́gẹ́ ń bàbá rẹ̀ subhanallah. kẹ́ẹ̀rí wọ́n sì níyà ọ tí wọ́n fi di ọ̀sẹ̀ bọ ẹ̀sẹ̀ wọn nìyẹn. yọ́ọ̀ máa wá yí wa kí wàá sọ wípé alẹ́ ń dọ́gbé ìṣẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam. ìfèrí nìdájọ́ rẹ̀ ká má dára aláàmú o anabi sallallahu alayhi wa sallam nínú sahih muslim ọni walladhi nafsi biyadi mo fi ẹni sẹ́mi mi anabi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ẹnìkan ò ní gbọ́ nípa islam yìí tí ọ̀ wá ní gbà mí gbọ́ àfikún tó ń wọ ní ọlọ́run o ẹ̀rí bóyá yẹ̀wò ni ló pẹ́rẹ́ ni o abópẹ́rẹ́ ń bẹ̀ sára ni o ọ̀wá apàwọn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ sì kó dẹni tí wọ́n máa kírun yóò wọ ní ọlọ́run alùpùpù sábà pé kẹfẹ́rì ni ó sì máa máa wọ ní ọlọ́run torí bẹ́ẹ̀ káyé máa wíwèé kúwé àwọn ọmọ ẹ̀yà àwọn ẹlẹ́sìn kejì à ń dàdà parọ́ mọ́ lọ́run ni o torí bẹ́ẹ̀ ni bí ọba pe àwọn ẹni yìí ní kẹfẹ́rì òun náà tún ti di kẹfẹ́rì o wọ́n tún di kẹfẹ́rì ó tún gbé tiẹ̀ láti bẹ̀ níbi kẹfẹ́rì ni wọ́n tọ́ ọba tún ti lè ní wọ́n ń kẹfẹ́rì báyìí wọ́n náà tún di kẹfẹ́rì nìyẹn ìyẹn òfin ẹ má jọ gbàdúgbò kò sí pé kọ́ máa ṣètọ́jú kọ́ máa tọ́jú rẹ̀ kò pé kọ́ máa gbọ́kọ̀ lọ sí wá rìn kó lò ní gbé lọ́kọ̀ àbò ní gbé lọ́kadà kò débẹ̀ yẹn. àbójúbọlé bí ẹ ó ń ṣe dáadáa kan kó má yọjú bẹ́ẹ̀ wá yọjú bẹ́ẹ̀ náà tọ́ba kẹ̀sì ti pé kí ẹ sì sífìlà kẹ̀sì wá díjú ẹ̀wá ẹ̀wá kò débi eléyìí èmi wá pé ìwà aládùúgbò ń pè mí ẹ̀rí ẹni tí ọba pé wọn kéferì kéferì lòun náà lóbi yá pé gbogbo ẹni yóò bí bá ń sẹ̀sìn mí àbí ń sèyí méjì nípa Islam àbọ̀sọ pé láàmì àwọn ẹni yẹn dá kódà ló ń tọ̀ ọ̀hún sí Islam hàn ọ̀hún tọ̀ ọ̀hún ti di kéferì ọ̀ wọ́n rẹ̀ yá àbúlé lọ́ọ́ ìbí jáde ẹ̀rí ọ̀rọ̀ méjì ìpèkè lọ síbi pé ìkànnà gbogbo ẹ̀sìn ẹ̀rí àti ìmọ̀ adákẹ́ nípa ẹ̀kọ́ táwọn èèyàn ń ṣe ká wò yí pé tàbá ní ká sọ̀rọ̀ tí wọ́n ní sọ pé abẹ́ da ogun ẹ̀rú ni kíní yìí dá wà burúkú ni o ìpèpè búùlù ibi tó fẹ́ pe ni lọ òun ni pé wọ́n ká máa ṣe dàrúdàpọ̀ kí mùsùlùmí kẹsìn rẹ̀ ọmọ nítumọ̀ tọ́lá ọmọ ajẹgbẹ́dọ̀ ni wọ́n dẹ̀ sí wọ ẹnu wọ́n ti mọ̀ fáwọn òkúkú lẹ́sìn táwọn tẹ bá ti wá yí gbogbo ẹ pọ fẹ pé yẹn kí rọba láti jọ yìí ọwọ abẹ́gun àdúgbò wọn jáde èyàn kí rọba láti jọ yìí kó ti parí ọdún tí wọn máa ń ṣe kérésì kó ní ẹ àtìlọwásì lòún jẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n bọlá ni òun nígbà tí ó di december thirty three àbí thirty one ẹ̀rí àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ti tàwọn ẹni tí wọ́n ń bọ òrìṣà náà àbí tàwọn oníkọ́ọ̀tì yẹn náà kọ́ wá ti pé ìyẹn sì ń sin lọ́wọ́ bọ̀ látijọ́ yìí yà á lọ sọ́dọ̀ wọn níjọ́ kan wọ́n fẹ́ kí gbogbo ọ̀dà o bákan náà wà á wọ́n fẹ́ wó fi ẹ̀sùn. gbogbo àwọn ẹni tí bá wá ń ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ padà sínú dọ́ńpẹ̀ ní rìdà òun ní ìrarí wọn yìí kó nínú Islam ọlọ́run tẹ̀ ti múrò wáyé ní ìṣesí àwọn tìníyàn nìyẹn o ọlọ́run wọn ò ní yẹ wọn ò ní gbò wọn máa sọ pé àfa àdéjà fẹ àlàáfíà àdéjà fẹ ẹjẹ ká ṣe àlàáfíà láwùjọ wọn ò ní yẹ wọn ò ní gbò wọn máa ba ìjà tí wọn fi darí padà kó bí ẹsìn tí wọn bá lágbára àti ṣẹbẹ wọn sì fi rí ṣe o Ọlọ́run tún múrò wọn wá wọn ni wá ti wò lẹwọsẹ kúrò yóò máa wù wọn bí kẹ́yìn náà ya kèfèrí gẹ́gẹ́ báwọn náà ti ya kèfèrí nítorí bẹ́ẹ̀ ìpèpè lọ síbi pé nǹkan kan náà gbogbo ẹ̀sìn dáhùnsìn ọlọ́run kan náà láǹsìn ìpèpè ni tó ṣe dínà kí islam máa tẹ̀ka ni. sẹ́fìdẹ́ bá ti sọ fún wọn ẹni tó gbé rẹ̀ ní pásítọ̀ àbógbé rẹ̀ ní ẹ̀wọ̀n tún ṣe kẹ́ òun náà máa wò wípé àwọn ah, ọ̀mà sí lórí ìlànà ọ̀rẹ́ òun yóò bọ́ òun mú kéke àbí aládùúgbò òun yóò bọ́ òun mú kéke gbogbo ìgbà máa sọ fún ìgbéra nù lòun bá jù ẹgbẹ́ lẹ́jọ́ mẹ́ta ìlà kẹ̀dí ìyá tó ní odidi ṣọ́ọ̀ṣì ńlá tó sì gba ìsìlámù àwọn ọjọ́ sì ní orí rẹ̀ lóyún tí ń sọ pé irọ́ làwọn máa ń pa Islam yìí lòdòdò ọmọ àwọn ọ̀rọ̀ orí tiwa ni wọ́n rí ọmú àkùtẹ̀ sí ìyọkàn àwọn pẹ̀lú ẹ̀ ẹ̀rí. abájọ́ sọ pé kẹ̀kẹ́ náà gbogbo ẹ̀ sí táyì sí wọ́n fi hàn pé gbogbo ẹni tí ń ṣẹbọ máa ṣẹbọ lọ ni tí wọ́n fi kú lórí ẹ̀ ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹjọ nínú àlámọ̀rí tí ọjọ́ ìpìlẹ̀ tá a gbọ́dọ̀ wà lórí ẹ̀ òun ni wípé nínú orí pa ìpèpè lọ síbi pẹ́sì kan là ń sìn yìí ọbẹ̀ sọ pé kò sí yàtọ̀ láàrin islam àti ẹ̀sìn ẹbọ nìyẹn o kò dẹ̀ sí yàtọ̀ láàrin òdodo àti bàjẹ́ kò sí yàtọ̀ láàrin rere àti àyídá àti kó sì fẹ́ sọ wípé àní láàrin mùsùlùmí sí kéferì kò sí yàtọ̀ jẹrẹ torí bẹ́ẹ̀ wo ti ń jẹ́ wàhálà kò sí èyí ti fẹ́ lọ́dọ̀ àwọn olóṣèlú ẹ̀ fi kọ́ ìdàtọ̀ ara náà olóṣèlú nìyẹn ta ló nífẹ̀ẹ́ sí ju mùsùlùmí sí ju à ó bó o ti fẹ́rẹ̀ mùsùlùmí ọ fẹ́rẹ̀ kẹfẹ́ nínú ẹ̀ nì lórí pé tí wọ́n bá ní kọ́ wá kọ́ mọ́sálásí ó tún wá kọ́ sọ́ọ̀tì náà sẹ́gbẹ́ rẹ̀ ẹ̀rí wọ́n nírú pèpè yìí ibi tí ń pè wá lọ nìyẹn ó sì fẹ́ sọ pé kò sí jihad odidi alámọ̀rí tó tóbi nú ẹ̀ ọlọ́run ọba àdìgbò aládọ̀sọ yìí pé kọ́ọ̀tìlù lẹ́dínà láyò pinnu nàbìlá aláwọn ẹni tí wọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹ bá wọn jà tẹ́ ẹ bá ti wà nípò agbára tẹ́ ní aláfẹ́ mùsùlùmí wọ́lá abilé omi àṣẹ tí wọ́n sì gbọ́ ọjọ́ kẹyìn gbọ́ wọ́lá yóò harimu náà wọ́n haramu lọ. òun tó lọ́wọ́ sílẹ̀ wọ̀ wọn ò sílẹ̀ wọ̀ àtòjíṣẹ́ rẹ̀ òun tó sílẹ̀ wọ̀ wọn ò sílẹ̀ wọ̀ wọ́lá ayẹyẹ ìlú nàdínà hàk wọn ò sí ẹ̀sìn òdodo wọn ò ṣe nínú àwọn ẹni tí wọ́n fún tíra báyà ti wí nìyẹn mina lẹ́bínà fún òṣèlú àtàwọn ẹwà nàìjíríà gbogbo tí wọn bá pa ohun tí ń bẹ lọ́wọ́ wọn sí tí a níjọba ẹ̀sìn nínú àwọn tá a gbógun tìbí àní ẹ wá sí islam ẹ má sùn sórí àìmọre ẹ rí ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀kan òun ni wípé kájọ lọ yé wa pé nínú ìpìlẹ̀ àdéhùnsán mùsùlùmí òun ni pé ìdájọ́ kí mùsùlùmí gbà kó nígbàgbọ́ sírú pèpè sí ẹ̀sìn kan náà ni àtẹni tí ń ṣe ẹbọ àtẹni tí ń lọ sọ́ọ̀tì àtẹni tí ń kírun ọlọ́run kan náà gbogbo wa ń pè sọ́dọ̀ àti àmì ìjà òsín sọ́ọ̀tì tọ́ba rí lórúkọ jésù fún yẹn kọ́ tí ọba ti rí lórúkọ jésù sí lóde kò sí wàhálà ọkàn ìsàdó àwọn ọgbẹ́ ọlọ́wọ́n ọ̀sọ̀ ẹ́ ó ti da bẹ́ẹ̀ ni ìwà àgbẹ̀gbẹ́ sórúkọ jésù ọlọ́wọ́n jésù ó ti sọ hmm, má wù yẹn ìjà ń bẹ nínú èèyàn ní dáhùn mọ èèyàn ní sàmì lórí eléyàn nínú ìpìlẹ̀ ìmúta gbọ́dọ̀ nígbàgbọ́ ń pa ẹ̀ òun ni pé mùsùlùmí yóò tọ́ bá nígbàgbọ́ sí rúpèpè fẹ́sìn kan gbogbo wa ń sìn ìjáde kó ní islam ni o torí pé yẹn máa forí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin lẹ́nu ẹ̀sìn kí yẹn dẹ́ nígbàgbọ́ sí rúurú rí yìí ìyẹn yọnu sáyẹn nígbàgbọ́ sọlọ́wọ́n ọba ni. bákan náà ìwọ̀n tí kò á ní pé lódodo ìyẹn ti bàjẹ́ nìyẹn. bákan náà ìsìláàmù àdìkásọ bí alùpùpù á ní ọ̀pá gbogbo tíra tó ti ṣáájú rẹ̀ ìyẹn sọ bí òrí bẹ́ẹ̀. bákan náà ìsìláàmù òun lọ́kẹ́yìn inú gbogbo ẹ̀sìn kọ́gbọ́dọ̀ sẹ́sìn mímọ́ ìyẹn sọ bí òrí bẹ́ẹ̀ nìyẹn. tọ́rọ̀ bá wa rí báyìí a àwọn ọ̀rọ̀ mẹ́ta ṣẹṣà yọ kan fún mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ dára kọ́ máa pèsè lọ síbi ẹ̀sìn kan náà làásù ṣùgbọ́n àti àbá ń ṣe bí ẹ̀dá kan ẹja síwọ́ níbi pé tọ́ba ti tàwọn ẹni tí ń bọ́gí bọ́fẹ̀ ìwọ náà lọ́ọ́ yọjú bẹ́ẹ̀ ẹ̀ wọ́n ṣe padà wọ́n ni wọ́n sọ wípé àwọn aláàtẹ̀yìn àmọ́ bí mùsùlùmí láàpẹ̀ wọ́n ní bọ́sẹ̀ bọ́ ni wọ́n ni wọ́n ti sọ̀rọ̀ ní irú wa yóò sì dáyé ni wọ́n ti wí ọ̀rọ̀ yìí. tọ́ba dìgbà táwọn mùsùlùmí ń sọdún tí wọ́n ti kọ̀kọ̀ ti ṣe ọdún mọ́yájáka ni àbíléyá ni àwọn ọ̀dùnkàn gbogbo sẹ́yìn mùsùlùmí ni wọ́n. tọ́ba tún ti tẹ́lẹ̀ kejì tí wọ́n ń ṣe gbogbo ọdún ẹ̀bọ yòókù náà wọ́n ní àgàkíá gbogbo mùsùlùmí agbogbo àwọn agbọ́wà ní sẹ́yìn pàápàá ọ̀ṣẹ̀kọ ni wọ́n. ẹ̀rí pélé ìburú jáì torí bẹ́ẹ̀ tọ́ba ti kílíà sí wa wípé kí mùsùlùmí ní àdé ọkàn nípa dáwà yìí pé ẹ̀sìn kan náà gbogbo wa ń ṣe ọlọ́run kan náà là ń gbé rí dànù ìjáde kó lu islam ni tọ́lọ́ bá ti wá rí bẹ́ẹ̀ ẹjá wípé kò sẹ̀tọ́ fún mùsùlùmí kọ́ máa fi pin lọ́dẹ̀ kódà kò sẹ̀tọ́ fún mùsùlùmí ẹ̀rì àwọn olóṣèlú lè pọnú eléyìí wọn ò tó bẹ́ẹ̀ òun ni wípé àwa lọ sẹ májẹ̀mú láíláí àti báyìí àbí bẹ́ẹ̀ kọ́ da á tẹ̀ sójú kan náà á tẹ̀ kùránì á tẹ̀ báíbùlù á wà á tẹ̀ sójú kan náà ẹ̀ẹ́dì mùsùlùmí náà gbọ́dọ̀ fún wọn lọ́wọ́ lórí eléyìí o. bákan náà tí wọ́n bá tún pépè pé ẹ sùkúù yìí la ṣe ìwúta wá ṣe ni pé ẹni tí bàbá kọ́ nǹkan bíbá yìí yóò kọ́ mọ́sálásí yóò sì kọ́ mọ́lẹ̀ lẹ́yìn náà yóò kọ́ sọ́ọ̀fì. subhanallah ajá gbé mùsùlùmí náà gbọ́dọ̀ ṣe kí ni o kò ọ̀rọ̀ kẹwàá èyí tó kẹ́ inú mẹ́wàá yẹn òun ni pé àsopin dandan ká lọ mọ̀ ibi ògbó àwọn ẹni tí ò sí Islam wọ́n máa yẹ ká pè wọ́n àgàgà àwọn ẹni tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ìkànnì yó ó yẹ ká pè wọ́n kí wọ́n wá sí Islam nípa ìfẹ́ ta ní sí wọn ìpèpè yìí dandan ni pẹ̀lú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tó ṣe pé ọlọ́run ọba lé amọ́lẹ̀ ọlọ́run ọba sọ náà lọ́kàn án ní alákùnrin bíi rẹ̀ ànẹ́bí sọ pé ya ahlẹ̀ kìtàbù ẹ̀yin oníṣẹ́ra tààlà ìlà kẹlmọ́tì sàwá ìbẹ́yìnàna wọ bẹ́yìnàkùn allah náà àbùdá ìlàlá wọ́lá nùṣìrì kàbí ìṣẹ́yà. ẹ̀yin tẹ̀ níṣẹ́ra tààlà ẹ wá síbi gbólóhùn kan tó ṣe dé láàrin wa àtẹ̀yìn náà kí ni gbólóhùn náà òun ni pé a kò gbọ́dọ̀ yẹn ní kẹ́ni àfọlọ́hùn èyí tẹ̀yìn tẹ́ máa sọ pé ní orúkọ jésù ẹ sọ pé ní orúkọ ọlọ́run fà ẹ bá wí bẹ́ẹ̀ mọ̀ ọlọ́run lọ́ka jésù ọlọ́dà nẹ́bí àyínsá òjíṣẹ́ rẹ̀ sí mi òjíṣẹ́ ọlọ́run là nẹ́bí àyínsá gbólóhùn ọlọ́run ni àpọ́nlé bábà wọn bá ti fún nìyẹn tààlà ẹ wá síbi gbólóhùn lókè bákẹ́ náà ló ti lọ́dọ̀ wa a kò gbọ́dọ̀ sí ẹnikẹ́ni àyàfi ọlọ́run a ti gbọ́dọ̀ fi orogún àgbọ̀dọ̀ wá orogún ẹ̀fẹ̀ ra ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́lá ayé tẹ́kìdá bàdúnà bàdún àríbá bàmí dùn nílẹ̀ apá kẹwàá máa mú apá kẹwàá lọ́wọ́.

àti tẹ́tẹ́ òun ni ká pè wọ́n ní kí wọ́n wá gba Islam pẹ̀lú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ yìí ẹ̀ wá rí ká máa lọ bá wọn ṣe àríyànjiyàn àríkájọ máa pàdé pọ̀ àríkájọ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ táwa lọ sọ yẹn afẹ́ kí wọ́n gbàdúrà ẹ̀rí o lè já àdúgbò o lè jẹ́lu o lè jẹ́ ṣéèpì o lè jórílẹ̀èdè ká máa jọ ṣe ìṣe yẹn pé tó ẹ kílẹ̀ lẹ fẹ́ káwọn ọ̀dọ́ pé kílẹ̀ yìí náà káfí ṣe tí wọn irú eléyìí burú o ó burú gan o ọlọ́wọ́n ọba àlejò ọlákọ̀ọ́rú ẹ̀ òjijì ọlọ́wọ́n ọba kọ̀ọ́rú ẹ̀ kódà gbogbo àwọn onígbàgbọ́ òdodo rí i pé láburú ni ìyẹn àwọn àfẹ́sì wọ́n ní ẹ̀gẹ́ ọlọ́wọ́n ọba ń sọ àtẹ́bì lára nípa rẹ̀ ọlọ́wọ́n ní wàhálà sọ́ra fún ọ sọ́ra fún ọ àyìnyẹ sínú má ṣe wọ́n fún wàhálà bá ọ tọ́ wa fi lọ́ọ́ pàtì apá kẹrin tọ́lọ́wọ́n ọba àlejò ọlá torí bẹ́ẹ̀ tọrọ bá rí báyìí ìwọ lọ́jẹ́ o kéèyàn lọ́wọ́ sọ́ọ̀tì o wọn là fà lèèyàn nínú àdáwò sàkàlà òjò wa nìyẹn ọ̀hà lọ́wọ́ sọ́ọ̀tì wọn dà wọn bá tún lóun ṣe lẹ́kṣọ̀ wọn lọ́ọ̀dì ìwọ ni o àgàgà yóò tún máa jẹ́ ìwà láti wọ sọ́ọ̀tì tí bàjẹ́ ọba yẹn ni pé tí bàjẹ́ ẹ̀mí ọba tó jáde ń bẹ kí ni irú bàjẹ́ yẹn láti irú tí wọ́n lẹ́nu yẹn lọ sí ń bẹ̀ láti lọ́ọ́ fi wọ́n rinlẹ̀ pé nǹkan tẹ́ ń ṣe yí dá o wọ́n ní pé wọ́n yẹn lọ sí sọ́ọ̀tì ni haramu. torí sọ́ọ̀tì ìwọ tí wọ́n ń dẹ́wò níbẹ̀ òun náà ni kí wọ́n sọ pé ọlọ́run ọba níyàwó ọlọ́run ọba ti bímọ ìyẹn náà wá lọ fi wọ́n rinlẹ̀ lórí bẹ́ẹ̀ pé ah, bẹ́ẹ̀ ti ń wí yẹn náà àbí kéèyàn lọ bá wọn dọ́rẹ̀ẹ́ èèyàn gbọ́dọ̀ wọ́ wọ́n dàbí èrè màríà bá wà nínú rẹ̀ èèyàn gbọ́dọ̀ wọ́ àbí fọ́tò orí àwọn ẹ̀rí tó pọ̀ ó fi di eléyìí rinlẹ̀ yípa nẹ́bí sallallahu alaihi wasallam ilé tí fọ́tò bá wà kì í wọ̀ èmi ló sálùkáwà nígbà òun bá wà á bá nẹ́bí alaihi salatu wassalam kò sí wa ǹjẹ́ kí ló dé oníbẹ̀ fọ́tò ń bẹ nínú ibi tó wà ẹ̀rí kódà fáwọn ọ̀run náà rọ́jà lásìkò ìṣèjọba wọn nígbà tí wọ́n fi gba ilẹ̀ sáàmù tí wọ́n ti dùn akọ́sọ́kútù sùn wà mbẹ́ sọ́ọ̀tì wọn wọ̀ nítorí fọ́tò tó fi kíni o sọ wà mbẹ́ ajáde kó sẹ́tọ́ láti lọ wọ inú sọ́ọ̀tì wọn ìrùwù yòówù téèyàn bá bá lọ tí bá ṣe àfitọ́ bá jọ́rọ̀ mi ṣùgbọ́n ohun téèyàn bá lọ abá lórí wípé ìyóntẹ́ ń ṣe yìí dáa ẹ̀yin ọmọ ìyá wa nínú kínní kan á orí burú ni o kọ́lọ̀nkọ́lọ̀ wa ní orí burú o àwa ń bẹ ọlọ́run bá subhanahu wa ta'ala اللهم نجنا من فتن الملبسين وشبههم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اجعل الشباب والعوام اهدهم صراطك المستقيم يا رب العالمين يا أرحم الراحمين حمد الله سبحانه وتعالى اللهم dábùn kó wa yọ nínú wàhálà àwọn ẹni tí wọ́n máa ń dọ̀rọ̀ mọ́ ọ̀yàn lójú láwùjọ o nínú àwọn ẹni tí wọ́n gbé ẹ̀kọ́ àáfà àgbọrùn àwọn ẹni tí wọ́n máa ń gbé ìrújú wá báyẹn láwùjọ tí wọ́n sọ pé Islam ń pèpè fún àlàáfíà ọmọ ìyá wa làwọn ẹni tí ń sáfẹ́ náà làwọn ọlọ́gì náà sọ́dọ̀ àwọn láwọn míì tún fẹ́ máa dá wọn lówó ibi àwọn ọdún ifá ọdún eégún oṣù pábùkù wọn kàn tọ́ra àdídákẹ́ ẹnìkan ọba sọ pé wọn gbà sọ àfáwọ̀ tẹ́ wàá lọ dẹ́lẹ́ bọ lóhùn wọn àní kí ló ti olóhùn lọ sí lẹ́jọ́ ẹ̀dá fún lẹ́jọ́ òun lọ fẹ́ lọ sí fọ́sẹ̀ bọ́. àwọn àdọ̀rọ̀rú nìyẹn tàbí ibi ọlọ́run ọba sọ̀rọ̀ àtàlà ọlọ́run ọlọ́run sábò òun ti ń jẹ́ bàjẹ́ tí ó yé wa ìyá lè jìnà sí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ti ń rámú nínú ìsìn náà sọ pé gbogbo wọn gbọ́ ọ̀rọ̀ àwọn ọ̀daràn àfáà yìí náà wọ́n máa ń gbọ́ ọlọ́dọ́kùnrin ní fani ọmọ wọn o yé kí wọ́n mọ òtítọ́ gbogbo àwọn tajà tẹ́rẹ̀ torí kò tiẹ̀ sí ọjà aláburú àdírújú tá a lè pè obìnrin ọkọ̀ jù ń bẹ̀ àwọn àwa àmúniyẹn ọlọ́dọ́kùnrin islam wà ní ìsìláàmù àti gbogbo mùsùlùmí ọlọ́dàkú gbogbo fún wa ọlọ́run tí wọ́n ti ń jẹ́bọ̀ àtàwọn tó ń sẹ́bọ̀ ọlọ́dàkú yẹ pẹ́rẹ́ wọn ọlọ́run fún wọn dégbòdégbò ẹni pé bàbá náà ṣe máa ń sàdúrà ní ọlọ́run pani adébọ̀rẹ́ rẹ̀ bídẹ́ àti ìdánilẹ̀ ọlọ́dàkú bá ní pani adébọ̀rẹ́ o ọlọ́run rẹ̀ bídẹ́ àti ìdánilẹ̀ à ń bẹ̀ ọlọ́run ọba sùhánù ọ̀dàlà arúgbó al-Aqsa bíi dáná ti yahud mọ́sálásí al-Aqsa bá ní là nínú dọ̀tí àwọn yahud à ń bẹ̀ ọlọ́run ọba sùhánù ọ̀dàlà ṣàtúnṣe wa àtúnṣe àwọn aláṣẹ wa àtúnṣe wa nílé wa lórílẹ̀‐èdè wa ní gbogbo ayé gbogbo nǹkan tó bàjẹ́ ọlọ́dà kò ṣàtúnṣe wa wà á fi wá lọ́kàn balẹ̀ kò sì dálá sí àpàdà sí gbogbo àwùjọ wa عباد الله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى